àsìkò tó tó wákìtù nkáfín tọ̀wéèl ẹ̀kọ́ yìí ṣe ní téèyàn kan máa ń ṣe téèyàn máa ń wọ́n lásìkò kékeré ẹ̀kọ́ mi ọba kọ́ṣẹ́ ọwọ́ ńgbà mi láàrin ọdún díẹ̀ péréte ó wà lọ́wọ́ bí sẹ́yìn bá ṣe rí ìyẹn kọ́ṣẹ́ ọdún méjì ìyẹn kọ́ṣẹ́ ọdún mẹ́ta tí ó ti dọ̀gá ń bẹ̀ àmọ́ tó bá jẹ́ ẹ̀kọ́ kakọ́ káka ìyẹn ó lo àsìkò tó gùn díẹ̀ o kó tó di ní tó a bá dà o. Ah. nítorí náà ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ntọ́ba jẹ́ pípẹ́ ẹ̀ ntọ́ba fà kárẹ́ kọ́kọ́ kájọ káàánú ṣègbìyànjú ẹ̀ ká sì fi kọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ àwa ní ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa níbi tá a bá dé yìí kájọ àlẹ́ yìí àdàtà máa. bitaalumi lugha arabiya wa dirasati islamiya ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ ẹ̀sìn islam àti ìdàgbà fún o rárá káwọn ẹbí tá a bá dé yìí àwọn ọmọ alókùn tó tún máa tọ́wọ́n akẹ́lẹ́ yìí hùn àwa ti bá dé bíi gbi ọ̀rọ̀ tí ì dé gbi gbàtọ́ ò tí ì kú ẹni bá kú ló bá dé èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni torí náà gbogbo wa ká dákun ká lọ gbọ́n tíra wa nù ká lọ ẹ̀rọ òsílẹ̀ kéwú bó ṣe lọ́sẹ̀ lágbára rẹ̀ tí gbogbo rẹ̀ lọ́ọ̀ bá ṣe ṣe nítorí àti wọ́n náà jíjẹ múmu bó ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ń lọ sílé ẹ̀kọ́ láti lọ kọ́ ẹ̀kọ́ nítorí o ó ti ká sọ wípé ọlọ́run ọba mi sọ alukurani kalẹ̀ àmọ́ ìtumọ̀ rẹ̀ lóòótọ́ translation wà sédí òyìnbó àbí èdè míì àmọ́ kò lè dàbí wọn náà gbìyànjú kó mọ̀ wípé lẹ́tà tọ́lọ́run ọba mi kọ sí wa tí ṣe alukurani wọn náà lè kà á ìrun wákàtí márùn-ún tá à ń kí àwọn máa ń lo tó bí ìṣẹ́jú márùn-ún lórí ọ̀run kọ̀ọ̀kan ó kéré yányá kó lọ́ọ́ bọ́ sàṣùbà ṣùgbọ́n ṣe ní láàánú lónìí wípé àti kámà tá à ń ṣe ni àti gbogbo tá à ń wí ń bi òun ni wọn ò yọ̀ọ̀dá káwí pẹ̀lú èdè bí àfi lárúbá wa ó ṣe ní láàánú lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó máa ti ń wí bẹ́ẹ̀ làwọn míì tí ì ṣe mùsùlùmí tí mo ráyè wọlé sẹ́lómìn là wọn kò tó kéde ibi tó máa tó ń wí gan torí náà wọ́n ṣe wá mọ́ṣẹ́ ni àwọn tó mú wa sìn wọ́n ṣe wá mọ́ṣẹ́ tí ó yẹ kí ọmọ mùsùlùmí kọ̀ọ̀kan kó mọ kùránì ké kó sì mọ díẹ̀ díẹ̀ nú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìfún pẹ̀lú èdè lárúbáwá irú ẹ̀ ní ti ń bẹ tẹ́lẹ̀ eléyìí ló táwọn àgbàlagbà dáadáa tí fi dí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n dálẹ̀ wọ́n kéwú wọ́n gbọmọ sílé kéwú wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí ọba wọ́n ná gbogbo tí wọ́n kódà àwọn nǹkan tí máa jẹ́ kí èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ kíkéwó wúyàn wọ́n kìbọ̀ ìdí kéwú àbí gbogbo wọn ṣe wòlímà àwọn àjẹkọ́ wọn kà ń bì kan ni ṣùgbọ́n wọ́n di pé nínú nǹkan tí ó jẹ́ kíkéwó wúyàn kéne ìpè pàápàá jùlọ lọ Yorùbá ẹni sí àwọn kankan tí ó jẹ́ kó fi wù wọ́n àwọn kéwú tá à ké wọ́n ń lo ohùn sí gbogbo ohùn tá a fi ń ka Kùránì lónìí àbí àwọn ẹsẹ̀ orin wọn lóhùn dúdùn sí gbogbo ẹ̀ wọ́n fi ń fà wá ẹ́ wọ́n fi ń fà wá mọ́ra kékeré fi lè wù wá ni nígbà táwọn kan ti bá ìwé lọ ńjọ́ náà lọ́hùn torí pé ìdí ìwé ni àwọn iyì wà ńjọ́ náà lọ́hùn ẹni bá ti kà díẹ̀ ńlọ lóyìnbó nù wọn lọ́wọ́ mú àwọn àgbàlagbà wọ̀nyí tí wọ́n fi kí àwọn nǹkan wọ̀nyí bọ̀ kódà wọ́n kọ́ wa lẹ́sẹ̀ orin kan gbà yẹn wá ní lákínà àkírà òhùn àhàlà minali asali wọ́n tó bá fẹ́ wá ìmọ̀ níbẹ̀rẹ̀ ó koro àmọ́ ìkànnì rẹ̀ ó dùn ó ju oyin lọ tani wàá sọ pé oyin òwú ńlá wọn kàdé kó wọn akẹ́kọ̀ọ́ ní mo wá rọ́jú pé kóun fi lè rí irú oyin yìí oríṣiríṣi nǹkan ni wọ́n ṣètò níbi tá a bá dé yìí ká dákun àwọn ìjọba wa ẹ dákun ẹ bá wa gba àwọn màálìmù sí ilé ẹ̀kọ́ àwọn stéètì kan wà wọ́n dá wọn ò gba àwọn olùkọ́ ẹ̀sìn sáwọn ilé ẹ̀kọ́ láti máa kọ́ àwọn ọmọ ẹlẹ́sìn ẹ̀kọ́ tó máa bá kọ́ tí ó sí ẹ̀sìn ń bẹ òtún bá ń tẹ́ o irú wọn ni wọ́n sọ wípé wọ́n ra ìwé bọ́tù kùránì ni wọ́n ṣe kí ni o náà wọ́n fi ra ìwé àwọn ìjọba wa ẹ bá gbìyànjú ẹ bá gba àwọn èèyàn sáwọn ilé ẹ̀kọ́ wa kọ́mọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn a fẹ́ pe àkíyèsí àwọn ẹgbẹ́ ẹ̀sìn àwọn dínúdínú wa láwùjọ wa kájọ kán dálé ẹ̀kọ́ lẹ̀ báwọn kan ṣe dálé ẹ̀kọ́ náà lẹ̀ káfí máa rí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti mùsùlùmí kí wọ́n sì máa kọ́ èdè lárúbáwá ń bẹ àti ẹ̀kọ́ Islam kí àwọn tó wá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ lárúbáwá àti ìsìláàmù lónìí wọ́n ń dínkù láwùjọ lẹ́ni tó mọ̀ tó mọ̀ tó jẹ́ àmì wọ́n ń dínkù káwọn tó jẹ́ ẹgbẹ́ ẹ̀sìn wọ̀nyí kó mọ sponsor àwọn àwọn akẹ́kọ̀ọ́ ìdílọ́rọ̀ àti Islam láwọn sanawiyat ilé ẹ̀kọ́ káàkiri bẹ́ẹ̀ náà ni láwọn universities nítorí wípé àìkò sírú ẹ̀ kò ní jẹ́ káwọn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dojú àmì kò jẹ́ wọ́n papọ̀ mọ́ kò jẹ́ wọ́n máa tó mọ́. a fẹ́ kámọ̀ yìí pé ní gbogbo àwọn tí ń di ẹgbẹ́ yín mú tẹ́ ẹ fi ń gbìyànjú tẹ́ ẹ sì ń gbìyànjú mọ́ àwọn missionaries yìí náà lẹ́ ń lò àwọn náà ni òpó múlẹ́rọ́ ẹ ẹ sì lè rí missionary tí wọ́n máa ṣe wáàsí fún yín àfikún jẹ́ àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n kẹ́kọ̀ọ́ ìdè ojú àmì mission board ní nǹkan kan ní ẹ̀rí pé àwọn tó kẹ́kọ̀ọ́ lábọ́ àti islam náà ni kódà afẹ́kájọ gbogbo àwọn nǹkan tó ti máa jẹ́ kí ẹ̀kọ́ lábáwó wù yàn kọ́ ẹjẹ́ á máa fún àwọn ọmọ wa tí ń bẹ láwọn ilé ẹ̀kọ́ tó ń bẹ nílé kéwú tó máa bá lọ ilé nìsín ó ní nǹkan tí wọ́n dì fún yóò wọ yunifọ́ọ̀mù gbogbo ti ṣe yóò gan papapa dáadáa báskẹ́ẹ̀tì wà bisikíìtì àti nǹkan oríṣiríṣi tí wọ́n kó sínú rẹ̀ wọ́n tún fún lówó kan dání àmọ́ tó bá kan lé kéwú rọ̀lẹ́ àbí wíkẹ́ndì ẹgbàá ni wọ́n fi lé lọ dípò tí a fi fẹ̀gbá lé irú nǹkan díẹ̀ tẹ́ ẹ̀ ń rà fúngbà tí ń lọ ilé kódà bó sì dájí rẹ̀ ni ẹ máa fún un ilé ẹ̀kọ́ yìí ó wù lọ ẹ wá ní àkódà yìí máa lù ú kódà kìí gbọ́rọ̀ Lulu kọ́kàn ká ẹ ṣe tí ó jẹ́ kí ẹ̀kọ́ yìí wù kọ́ ni ẹ dákun àwa ń rọ gbogbo àwa náà lọ́kùnrin lóbìnrin gbogbo ibi tó bá jẹ́ àwọn ilé ẹ̀kọ́ wa kó àjùlọ ilé ẹ̀kọ́ alukur'an tó ti ń kọ́ kura tó ti ń kọ́ kur'ani ẹ jẹ́ àní nǹkan tá a máa ṣe fún wọn ń bẹ̀ fáwọn àfa tí wọ́n ń wọn pọ̀ balagbara páálí bisikíìtì kan rà nítorí àfa ẹ pin fáwọn ọmọ ẹlẹ́kẹ́wì inú àwọn yóò dùn ìpínlẹ̀ àwọn ń jẹ bisikíìtì lè kéwì ìṣe dáadáa sá àfáà náà àfáà ẹ̀fọ́wọ́ ìsápò inú àfọ́ òdùn kàrà àwọn òní pọ̀ wọn ní máa dóde yìí ń gbà sàádàmọ́ àmọ́pá pé lẹ́gbẹ́ púpọ̀ wọ́n ti wá romi ròyẹ̀ fún léyìn lórí ńgbà bá dijọ́ sàádà ẹ fi lẹ̀ àkókò ń pè àwọn onídàá lóhùn tó bá dijọ́ sàádà wọ́n rògbò bó yí pé ní <laughs> irú àwọn wọn sọ pé àwọn kó wọ́n fojú àánú wo àwọn òbí o ẹ ṣe sùúrù ẹ dákun ẹ ṣe dáadáa o ẹ fojú rọrùn wo o ẹ mọ̀ pé ṣáádà tẹ́ ẹ̀ ń ṣètò fún wọn ìwé ẹ̀rí ni láti sọ wípé ni wọ́n bá dé ìgbésẹ̀ kan kò burú ẹ má wàá ronú ìròyìn fún lórí ẹ̀ mọ́ ẹ náà ti pé ibi tẹ́yìn náà ti ké lóòótọ́ wọn lè gba nǹkan lọ́wọ́ yín àmọ́ wọn ò ronú ìròyìn fún lẹ́yìn lórí àwọn àgbàlagbà ronú ìròyìn fún lẹ́yìn lórí bí ẹ bá ṣe lágbára ọmọ lèèyàn máa ń ṣe òun ló wá fà lóhùn tó yẹ pé lónìí yìí àwọn èèyàn romero yẹ fún lórí ṣáádà gbogbo owó tó kálukú bá kó lọ́wọ́ pé ní <laughs> owó kan tó bá wọn délé òsì torí pé wọ́n béèrè léyìí wọ́n béèrè tọ̀hún àṣejù léyìí ìsìlámù ò fara mọ́. ètò àti wá ran ilé ẹ̀kọ́ ìsìlámù lọ́wọ́ tó yẹ mọ́lẹ̀ ìsìlámù ká fún ká dákun kájọ káwa náà ṣèrànlọ́wọ́ fún léyìí àwọn nǹkan kan wà ń bẹ táwọn èèyàn máa wá ń wí o tọ́rọ̀ bá dọ̀rọ̀ kéwú wọn ni a ah, kéwú lé kéwú a ah, kéwú ló lé ju a ah, kíni jẹ́ wí kéwú lé ju wé lọ kọ́dà kọ́ ọ̀rọ̀ yìí bí yàn bá wù èmi ò èyí fi gbogbo ara fara mọ́ o kò rí bẹ́ẹ̀ lórí àrọ̀ bíyà ọlọ́run ti ṣe nírọ̀rùn fún wa ọ̀rọ̀ ọ̀rùn ṣùgbọ́n à ń fún ẹ̀kọ́ kéwúdì lárúbáwá yìí à ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ni sílábọ̀sì ńgbò míì ó sì yẹpayàpa ńgbò míì olùkọ́ tí ó kọ ńgbò bá dé kíláàsì ló tún máa pé kílẹ̀ ní èèyàn mọ́ nígbò míì akẹ́kọ̀ọ́ fàṣíkò lẹ̀ tó èyí ló pọ̀ jù ìwé tó ọkà lónìí nígbà tó jáde secondary school ṣírò ọdún tó lò ó kéré yányán ọlọ́dún mẹ́fà ní primary àbí márùn ọlọ́dún mẹ́fà àbí márùn náà ní secondary school ó kéré ọlọ́dún mẹ́wàá ẹ wá béèrè wípé kí ni standard ọmọ secondary school náà lẹ́yìn ìgbà tó ti lo ọdún mẹ́wàá tí ó sùn tí ó wo abọ́pọ̀lọpọ̀ náà kọ́ ni tó ń fẹ́ẹ̀lì ìdánwò wọn bàbá wa lo ọdún ìjà àlè lọ́dún mẹ́wàá lè kéwu kọ́ bá di ibú mọ̀ ṣùgbọ́n àfúnlé kéwu lẹ́tọ̀ọ́ rẹ̀ ọmọ tó ti ka primary tán táwa ní àkọ́kọ́ tó máa kàwé lọ tó yà máa bọ̀ wá lè kéwú ìgbà tó bá fi lọ bí ọdún mẹ́rin márùn-ún ojú ò ti máa kán wa a ní fọ́kọ́ mọ̀ yọ tẹ̀síwájú wàtúlù zaman tí àáfà wa ìmáàmù Ṣáfì ń tọ́ka sí ọ pàtàkì láàrin yẹn ká fún kéwú ní àkókò tí ó tó ká fún kéwú lákòókò tí ó tó ẹ tẹ̀ já wò tọ́ bá sọ pé kéwú le kéwú le ẹ já wò níbi pípé ara fi ẹ̀ tẹ́bá ní àlífù àlífù náà ni gbogbo bí tẹ́bá ti rí a i u náà ni ba ta sa jíìmù náà ni tó fi délẹ̀ bó ti délẹ̀ yẹn bá a ṣe ń pè wọn náà ni ẹ tó ní kọ́ síbi kan kó tó máa dóní dún mí mà gẹ́gẹ́ bí ṣe máa ń dóní fi ti ìwé èdè gẹ̀ẹ́sì tá tá a kúnrí sí yìí tá a rò pọ̀ ọ̀rọ̀ yìí nígbà wọn kọ́ wa ní a wọn kọ́ wa ní b wọ́n kọ́ wa ní sí ẹ̀jẹ̀ ń dá dúró síbẹ̀ ńgbà ẹ̀ pé nǹkan ní sí fún wa wọ́n ní kílápèjúwe rẹ̀ wọ́n ní central òkè sí náà ní sí òkè wọ́n ní cement òkè sí tọ̀ kọ́ọ̀mù ńkọ́ wa tó wà pé a fẹ́ ṣe déédéé ni sọ́ọ̀mù ló yẹ ká máa wí kò yẹ ká sọ pé kọ́ọ̀mù ń gbà sọ pé kọ́ọ̀mù ẹ sì kọ́ c o m e ẹ sì ń sọ wípé kò yí padà ọ̀dà tó bá ṣe pé ní nation English ṣe rí nìyẹn mọ́sá wa ní mẹ́kàlẹ̀ yìí tó bá ṣe pé ní nation English ṣe rí nìyẹn ajẹ́ yín pé ní ìgbé ẹni pé english le kéwù ò le tó báwọn ta ta náà ni ẹ kò sí ló ń bẹ tọ amẹ́kẹ́wá pé kápẹ́ ní símbì kan abc kó tó máa di kí mọ́ wa lọ́wọ́ ajẹ́ pé ẹnìkan tẹ̀ níjà ń bẹ́ ń bi ìwé nù so kéwù èsì nǹkan tó le lóòótọ́ ó wáìdì ọ̀fẹ́ òun náà láwọn kan tó náà kó sínú tó yẹ pé ní ìmọ̀ náà yẹn ń pàṣán rẹ̀ púpọ̀ <laughs> kódà bó ti lọ bó ti lọ púpọ̀ ńbẹ nígbà míì yóò kó yàn sí ìdààmú dààbò àmọ́ kì í ṣe pé kéwu lè àwa ni ká fún kéwu ní ti kéwu ó fi di ìrọ̀rùn fún wa tá a fi máa rí ké so eléyìí ó jẹ́ àkíyèsí afẹ́pẹ́ wá sí ní àkókò yìí ẹ̀kọ́. E lápapọ̀ nípa ẹ̀kọ́ ìgbésí ayé wa ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ islam ẹlẹ́ẹ̀kẹta alitimamu bil herafil yadawiya nínú ẹ̀kọ́ òun náà ní ọwọ́ wà ẹ̀rí islam wa ó ká máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ náà wà nínú ẹ̀kọ́ kì í kọ tí ń nìkan débi kó ojú à ń tẹ̀lé mi lónìí tó bá ní ń kọ́ṣẹ́ kan ni bó bá ti kà díẹ̀ tí ọkà tó fi mọ èyí tí wọ́n fi ní rẹ́rùn jẹ ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́ ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́ ọ̀nkálukú wa ń fojú láì fi wo iṣẹ́ kíkọ́ àwọn ànábì ọlọ́run ọba gbogbo wọn ni wọ́n ní iṣẹ́ ọwọ́ tí wọ́n mọ̀ àbí àti gbọ́yà yíyà rí ànábì wa Ibrahim aleyhi salatu wa salam kana sayyada ọlọ́dẹ ni pé náà ní ismail ọmọ rẹ̀ nínú àwọn anábìá ọlọ́run ẹni tó jẹ́ alágbẹ̀dẹ wa alamunahu tọ́nà atalabos kuraani yẹn ju ẹ̀ fún wa ọlọ́run náà fún ma nípa bẹ́ẹ̀ yẹn ṣe sọ irin di ewu wíwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn anábìá ẹni jẹ jẹ́ kápẹ́ntà ń wọn ẹni tó ṣòwò ń wọn ẹni wọn Muhammad sallallahu alayhi wa sallam ó dánájẹ ó ṣòwò rí kódà àwọn sàhábà náà gbogbo náà ní ọwọ́ tí wọ́n ń ṣe kódà tó fi di ayé àwọn àfa wa ńgbàtà ayé di ìsìn ló di lágbájá iṣẹ́ kí ló ń ṣe kéwú òun ṣiṣẹ́ tóun bá tóun bá ṣe yóò pé ń ṣiṣẹ́ àfa kéèyàn ní ọ̀nà tó sì jẹ́njẹ́ halali bẹ́ẹ̀ bá wá kéwu kò mí yìí pé bóyá kọ́mọ́ lòdì sí ọwọ́ kan tí wọ́n máa ṣe ó wá dáa púpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ wọ́n ń jẹ́ ká mọ̀ wípé wọn fáwọn ní recognition tó tó bàbá kan ń bẹ iṣẹ́ bíríkìlà ní í ṣe lápèjúwe àwa ń sọ̀rọ̀ bàbá ọmọ yín mélòó lọ kọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ó ní kò sí kankan náà ọmọ òun kí ló dé ẹ fi ṣàǹfààní ni ó ní kódà ilé mẹ́ta lòún kọ́ látara iṣẹ́ tóun ṣe yìí kí ló jẹ́ wàá fọmọ yín síbẹ̀ ó ní báwọn ti ń gbéṣẹ́ fóun bí wọ́n sì máa yí kí lórí iṣẹ́ àwọn tí wọ́n sì ń fi ìwé kọ gbogbo ẹ̀hún ó wù káwọn náà máa fi kọ́ ọ́ ẹnìkan wá wà níbẹ̀ tó ń jọ̀dọ̀ wọ́n wá ní òun yìí òun ti jáde yunifásitì ṣùgbọ́n iṣẹ́ yìí lòun yàn láàyò lòun ṣe ó ní ṣùgbọ́n tó wáyé pé ní ọ̀rọ̀ wa lè dọ́rọ̀ etí ìjọba ni bí wọ́n ṣe máa ń fún àwọn èèyàn láwọ́ọ̀dù ní Àbújá hàn níjọ́ wo lẹ́gbẹ́ tí wọ́n fún gbogbo àwọn tí wọ́n fún láwọ́ọ̀dù pé bíríkìlà kan àbí kápẹ́ńtà kan kọ́ wá pè lọ́bẹ̀ bí wọ́n ṣe máa ń fún oníbọ́ọ̀lù ó ní wọ́n yìí ṣe bẹ́ẹ̀ àjọ pé bí wọn bá ní ti federal ṣe kódà gbèsè local government ní ọba máa ṣe ni ẹ máa encourage àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó bá jẹ́ bí olórí wọn ẹ pè wọ́n jọ ẹ̀fọ́ wọn náà láwọ́ dùn inú wọn ó dùn wọ́n tẹ̀síwájú a sì fẹ́ akọ àníbùkátà sí wọn ibi tá a wà yìí àwọn kan ló ṣiṣẹ́ rẹ̀ ibi tá a ń gbé àwọn kan ló ṣiṣẹ́ rẹ̀ ìwọ tó ń gbọ́ mi níbi tó ti ń gbọ́ mi ibi tó wà àwọn kan ló ṣètò rẹ̀ iṣẹ́ ọwọ́ yìí náà sì ni kì í ṣe báyìí ni wọ́n fi ń kọ́ kalẹ̀ wọ́n dìde ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ ara ẹ̀kọ́ náà ló wà so àti màá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí eléyìí wípé ni iṣẹ́ tí èèyàn bá ń ṣe tó jẹ́ sí ọwọ́ kéèyàn máa ṣe dáadáa òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Hebu, yuhibbu idha amila amalan an yutiqina ọlọ́wọ́n bá mi anábìrì ọlọ́wọ́n bá mi tọ́lá rẹ̀ ga sallallahu alayhi wa sallam ó fẹ́ kó ti pé iṣẹ́ tí èèyàn bá ṣe kó ṣe lójú àmì kọ́ mọ̀ dáadáa ẹja mọ̀ kìí ṣe iṣẹ́ téèyàn máa ń pẹ́ kọ́ mọ́ ọ lọ kọ́ bí ọba sílẹ̀ akáyì fún un kó kàwé dé tàbí kó kàwé dé kó wà lọ specialize lórí mímọ ilé kó kàwé tó kàwé dé kó specialize lórí iṣẹ́ àmọ̀kan ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ara ẹ̀kọ́ lọ́wọ́ ó yẹ ká yà sí ìsìlámù faramá o torí pé ànábì ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ olúbáwọn ara nǹkan tí wọ́n ṣe nìyẹn orígun kẹrin nínú ọ̀rọ̀ wa ní àkókò yìí òun náà ni alìtìmáàmù bíi tẹ̀rìbìyà ẹ̀kọ́ lára ẹ̀kọ́ náà lọ wà bíyàn ṣe kọ́yàn ní ẹ̀kọ́ àjọgbépọ̀ èyí tá à ń pè ní ládàbí èyí tá à ń pè ní múra èyí tá à ń pè ní ìwà. òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ní innama bu'istu li utammima makarimal akhlaq nígbà wá kan arábìnrin ọlọ́run gbé mi dìde kí n wá máa spreadi ìwà dáadáa láwùjọ ọlọ́run gbé mi dìde láti máa pàkíyèsí àwọn èèyàn kó máa ṣe ń tọ́ da lónìí kakọ kaka òun ló pọ̀ jù táwọn èèyàn mọ̀ táwọn èèyàn kà kókó èèyàn kẹ́kọ̀ọ́ ìbá gọ̀ họra n hmm, kò ṣe wá ní gọ̀ kọfẹ̀nu họra bíbí tí wọ́n ti bí ilé ẹ̀kọ́ bọ́dì ní ń gbé kò má bọ́ fọ̀ kò má lẹ́ gbá ah, èyí tún jìnnà wọ́n ní kò má lọ èyí jìnnà. èyí ò lè lọ tábà lónìí àmọ́ kò tiẹ̀ lè gbálẹ̀ kò sì lè fa bọ́ ó tún kúrò níbẹ̀ bó ti secondary school bọ́dì náà ni níbo tí a ti dé yunifásitì ọmọ yunifásitì tẹ́lẹ̀ kí òun fẹ́ ṣe tẹ́lẹ̀ òun ti ka gbogbo òwe ó ti di òun fàárì kò sí nǹkan tí ó ṣe má ètò wa burú ń bẹ tí máa dà wá láàmú òun náà ni wípé ìgbà míì wà.

àwa gbà tí wọ́n ń dà pé tí wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ òun náà wá tọ́jú ọmọ ẹ̀kọ́ tí ń bẹ lára bàbá àti ìyá ọmọ ọ̀rá àǹfààní ṣe ń bẹ kátẹ̀ pé bàbá sọmọ ta lòun tẹ́lẹ̀ òun lè pẹ́ ń ta kò yẹ kí ìyá náà tún jọ máa ta gbogbo létà abá dé tí wọ́n ní àbáwọn adáàdì ńlẹ̀ but mọ́mí wà nílé àbí mọ́mí náà kọ́ ẹ̀ kò sí kankan ó sì ń dábàá wọn. ṣùgbọ́n kí dáàdi ọ̀rá jáde <laughs> kọ́ àná kò sí mọ́mí nílé ó tún dọ̀la náà ẹ tó délé rẹ̀ kò sí mọ́mí nílé irú nílé báwọn ilé ìbú ni ìwọ̀kúwọ̀ wọ̀ bẹ̀ bẹ́ẹ̀ sì ni àádáa àádáa iná ni àmójútó ìtọ́jú tẹ́rìbíyà títọ́jú ọmọ. àìsùn mójútó léyìí ewu ńláńlá náà ló wà ń bẹ fún àwùjọ wa bí a bá fi àwọn ọmọ wa lẹ̀ tá a mójútó wọn tá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ ara ẹ̀kọ́ náà nu nu Islam tá a kọ́ wọn lẹ́kọ̀ọ́ tá a kọ́ wọn ládàbí tá a kọ́ wọn ní mọ́ra tá a kọ́ wọn ní bá gbogbo tí Islam gbé wà ní kásòdodo kánítẹ̀ríba tí èsè tìkúnlẹ̀ kámọ́kùrọ́ ká má ràn yẹn lórílẹ̀ ká má fìyàn ṣe yẹ̀yẹ́ àti oríṣiríṣi àwọn aládàbí tí Islam gbé wá wọn tá a bá kọ̀ tá a bá mójútó wọn àwọn kan tá a rán níta àwọn náà bá wa kọ́ àwọn ọmọ yìí o àwọn náà bá wa kọ́ wọn lọ́nà wo látara àwọn fíìmù kí fíìmù èyí tí wọ́n kálukú ń wò lónìí àwọn tí ń sọ wótòwótò kóbókóbó wọ̀yà sàbúnà ànàhùn yòsùnúnà sọ́nà lójú tí wọn bí wà táwọn ń ṣe dáadáa ni ala ìnáhùn humul mufsiduna wàlákin láyà ṣòro àwọn gan òbílẹ̀jẹ́ sì ni wọ́n ṣùgbọ́n wọn ò wọ́n sì láǹfẹ́ táyé sí àwọn amúlùdùn wọn adara wọn kò wọ́n ní amúlùdùn làwọn ìwíkúwìí ìgbọ́kúgbọ́ ìsọkúsọ wọn ni laysa al-yatima alladhi qad mata waliduhu bal al-yatima yatima al-ilmi wal-adabi olùkọ́ wa nù tí àti bẹ́ẹ̀ ń tòṣì tí gbogbo wa máa ké gbogbo gbà ní wọ́n ní kì í sọmọ òrukàn lẹ́ni tí ò bá ní bàbá láyé àmọ́ ìta ń pè lọ́mọ òrukàn òun náà lẹ́ni tó ṣe wípé kò sí mọ̀ fún kò sì sí ládàbí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ni ò sí ládàbí fún tó bá yẹ pé ní bàbá àtìyá kọra wọn ni à ah, pé ní àwọn kọra wọn lẹ tí ò sora wọn lọ́dọ̀ ara wọn ni ní ọjọ́ lẹ́kọ̀ọ́ bàbá àtìyá ń bẹ ń bẹ sójú wọn náà ni ọmọ yàyà kú yà ọmọ míì ńgbà bá ti wá kọjá ẹ̀rí ńgbà bá ti wá kọjá tán ìgbà yẹn ni wọn ò tó mọ wá di ẹrù àwọn àfáà kọ́ ẹ̀ gbà wọn ni ẹmúlẹ́lẹ́ ọmọ yóò gbọ́rọ̀ mọ́ ah, àwọn àfáà wọn ń ṣiṣẹ́ o ọlọ́mọ sábà sàn àfáà alẹ́ sàn dáadáa o bí àwọn ọmọ kọ́ ma tí o ti gbọ́rọ̀ mọ́ ẹ mú lọ́lé àfa èyí tó lè bá pé tó ṣe dáadáa tó níwà pẹ̀lẹ́ wọ́n tètè rántí wọ́n rọlé wọ́n tètè ronú orú wọn rọlé kéwú tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. nínú lárúbáwá wọn ní ẹlòmíì ń bẹ wọn ní tẹ́rìbíyàtù yẹtìmì wà tẹ́rìbíyàtù yẹtìmì ìtọ́jú ọmọ òrukàn gbogbo alamọ̀ yìí hàn agbọ́dọ̀ tọ́jú ọmọ òrukàn ṣùgbọ́n yẹ tí mo tẹ́rí bí ya ọmọ tó réyàn bí àmọ́ tí ò réyàn tọ́jú ẹ̀ àwọn yóò rọ́pò láwùjọ òbí ò mójúṣe rẹ̀ bí ìyá ò ṣe mọ bàbá ọmọ ọmọ orúkọ ayé ẹsẹ̀ òun ọmọ orúkọ ayé ok ọmọ orúkọ ayé jọ wọn nkàlùkù sànù wọn sunkún wípé ẹ àwọn oníwèé ní bàbá wọn láyé nǹkan kan náà ti àwọn ọmọ yaba dìde yẹni kí má kúrò kí má jalè bàbá ọmọ yóò tí ì kú àwọn ọmọ òrukàn ayé ni wọn ṣé mo lè dà wọn pọ̀ mọ́ àwọn ọmọ yìí <laughs> làwa ni à ṣe láwọn eléyìí àwọn tí òbí wọn ti kú ni àwọn ọmọ òrukàn ọ̀run ni àwọn tó wọ́n wà kálẹ̀ yìí ẹ̀rọ ọmọ ẹ̀rọ àwọn ọmọ òrukàn ayé yìí bàbá rẹ̀ tí ń bẹ láyé tọmọdé dọ́mọ òrukàn ní kẹ́ fún mọ́mọ́ àdúgbò wọn kí wọ́n bá sọ̀rọ̀ wípé ní mọ́sọ̀mọ́ àrẹ́dọ́mọ òrukàn ní látàyé látòjú rẹ ọ̀rọ̀ wa mọ iye ọmọ òrukàn ayé lónìí tọ́pọ̀lọpọ̀ kọ́ ọmọlẹ́kọ̀ọ́ àmọ́ tó jẹ́ kó ṣe wá láàánú òun náà ni wípé ẹni tá à ń pè lóbi yìí náà bàbá ìyá ńbọ ti gba ọkọ tiẹ̀ ta lọkọ lẹ́kọ̀ọ́ iláyò tó yìí ẹni tí ò mọ nǹkan fún ìyàn ni. ẹni tí ọmọ nǹkan ṣó lè fún yàn kò ṣeé ṣe ajẹ́ wípé gbogbo òbí kọ̀ọ̀kan ló yẹ kó ṣẹ̀ṣẹ̀ lọ tírénì ibi tí ó ti kẹ́kọ̀ọ́ ìgbésí ayé lọ́kọláya ntọ́sọ iṣẹ́ yẹn àfa àdìsẹ́ tó pọ̀ nu àfi kẹ́ ẹ máa wí kẹ́ ẹ máa ṣẹ̀dá lẹ́kọ̀ọ́ láti gbàdégbà kí òǹkàlùkù ọmọ ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ tọ́lọ́run fi kẹ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mójúṣe lórí àwọn ọmọ rẹ̀ òun gẹ́gẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ la àwọn ètò ilé ẹ̀kọ́ wa náà báwọn ìjọba wa náà àwọn náà ràn wá lọ́wọ́ lé lórí mo wà lọ́dọ̀ ẹnìkan jọ kan ọlọ́mọ tó wà nílé ẹ̀kọ́ wà ní skul ọmọ yìí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò ìdánwò bóyá wà ẹ̀kì nàbí nǹkan kan wọ́n wá jẹ́ ìjọ yẹn wọ́n ń ṣe kọ́ọ̀sì tí wọ́n ń pè níbi àtẹ̀dìbìrì manzili home home management èmi wá fẹ́ dá sí i mọ́nítọ̀ ìdákun kọ́ọ̀sì àwọn náà bí iléèrè níbi iṣẹ́ tẹ́ ẹ ṣe lónìí ó ní wọ́n sọ wípé ká sọ wípé bàbá rẹ o bàbá rẹ ó ní ibìkan tó fẹ́ lọ tójú nǹkan báwo ló ṣe lè prepare fast fúdù fún mọ̀nà ìbéèrè yìí dá lóòótọ́ ó mọ̀ pé wọ́n fẹ́ kó ṣe nǹkan jíjẹ tó jẹ́ nǹkan panu tí ó yá mo wá wò wípé ní ìwọ ọmọ yìí nísìnyìí ó ti dóbìnrin ọmọ ọdún bíi mẹ́tàdínlógún ni ọ́ kí ló burú kí wọ́n sọ sínú ìbéèrè yẹn wípé kásọpọ̀ kọ rẹ ojú nǹkan irú fast food wo ló lè ṣe fún un wọn ò jẹ́ kí ọmọ gẹ́gẹ́ tó jóbìnrin kó ní feelings wípé ìyàwó lòun lọ́la ìyá lòun lọ́la ibi tá a ti ṣera wa nu o wọn ò jẹ́ kọkùnrin ní feelings wípé bàbá lòun ọkọ lòun lọ́la bàbá lòun lọ́la fẹ́rẹ́pà ń ṣera wa mùnáfìkì wa lọ́pọ̀lọpọ̀ àwọn tíṣà òun náà wọ́n àwọn ọmọ yìí wọ́n rí wọ́n fàṣẹ́ ẹ̀wọ̀n nǹkan wọ́n ti mọ̀ pé wọ́n ti dàgbà ṣùgbọ́n tó bá wá di kí wọ́n sọ òdodo wọn ní sọ ó yẹ ká ṣètò káwọn ọmọ wa láwọn secondary schools wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ìyá ni mí lọ́la ìyàwó ni mí lọ́la ìyá ni mí lọ́la torí pé kò pilẹ̀ síbi kan tí wọ́n padà lọ mọ́ tí wọ́n ti lọ gba tírénì yìí tó bá ti kó láwọn ilé ẹ̀kọ́ wọ̀nyẹn ńlọlé ọkọ nù tó bá ti ń parí tírénì òun náà di bàbá nù ó di ìyá nù yóò ti tibẹ̀ mójúṣe rẹ̀ àìwá mójúṣe yìí ọwọ́ ajẹ́ káwùjọ wa kọ́ mọ bàjẹ́ fàálẹ̀ murabbi ẹni tó bá wà pé òun fẹ́ tọ́jú èèyàn ó fẹ́ tọ́jú ọmọ rẹ̀ àbọ̀ fẹ́ tọ́jú ẹ̀ẹ́n tó jẹ́ bí bàbá àbí ìyá àwọn kẹ́kẹ́ ń bẹ tó gbọdọ̀ sọ al-ilmu bit-tarbiya èèyàn gbọdọ̀ mọ̀ nípa bí èèyàn ṣe kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe tọ́jú èèyàn bí èèyàn ṣe tọ́ èèyàn níta tí wọ́n ń gbígbọ̀ láti ẹ̀kan ẹni tí ò wá mọ bí ó ṣe tọ́jú èèyàn kí ló kù tí ó gbèsè ọmọ lára alisisaaru bi amana ti tẹribiya ẹni tó bá fẹ́ tọ́yàn kọ́mọ̀ wípé amana ni tẹribiya ìtọ́yàn lẹ́kọ̀ọ́ yìí kóbi kọ̀ ká mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́mọ yóò bí tí ọmọ kí bòsí wàhálà ọmọ ti sún èmi o èmi o ṣe èmi náà pààyà mi o kò lè tọ́jú ọmọ kò lè ṣàfárá dáa ntọ́ máa ń ṣe fún un alistairwa ọ̀pọ̀lọpọ̀ ní òbí ọjọ́kùnrin àbójóbìnrin tó ṣe pé ìṣesí pé òun ò lágbára àti tọ́mọ ní í ṣe ó sì ń bí wọn alahadul bedel awlad ẹni tó bá fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọ gbọ́dọ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ rẹ̀ arọ́gbẹ̀bàtù lílẹ̀ kíyàmì bìlì mahamil azima ẹni tó bá fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ gbìyànjú kó rí i pé gbogbo ohun tó yẹ kó òun ó ṣe yìí òun gbọ́dọ̀ ṣe pẹ̀lú dárayá ni torí pé ojúṣe òun ni n ti ń jẹ́ kó òun jẹ́ òbí náà nìyẹn ẹni tó bá fẹ́ mọ̀ kó òun fẹ́ jẹ́ òbí dáadáa kó mọ̀ pé dáadáa lòun ń ṣe fọ́mọ o kó òun náà fi lè gbàdúrà lọ́la nígbà tó bá ń ṣàdúrà yìí pé rọ́bìrì hamuhuma kàmá rọ́bà yá ní sọ̀gíra ọlọ́run bá ń kẹ́ mi bí wọ́n ṣe kẹ́ mi ńgbà kékeré ẹni tó bá fẹ́ tọ́jú ọmọ awa àwọn ha bi sidiki kò ìpè pẹ̀lú òdodo àtinúwá ló fi tọ́jú ọmọ kódà máa lè hekima ọ gbọ́dọ̀ gbanú torí pé ní òbí tí ọba gbanú gbẹlẹ́yìn kò lè ọmọ kékeré lè dàyàrá gbóná ńgbà ó lè dàyàrá gbóná ńgbà míì gbàtí bá ń béèrè o bàbá yìí sòdodo kò gbọ́ yé àfikún bí ọgbọ́n máa lè wa òbí kọ̀ọ̀kan tó bá fẹ́ tọ́jú ọmọ ó gbọ́dọ̀ jẹ́ fún ọmọ rẹ̀ ń wò o ara ẹ̀kọ́ nù gbọ́dọ̀ ṣọ́ra ọmọ mi ń wò mí ọmọ wa wo orun tó ọmọ dánwò ọmọ wo orun tó ọmọ ṣe lábẹ́ ẹ̀kọ́ yìí náà òun náà ni àwa tá à ń lọ sí àwọn halakọ́tì durus àwa tá à ń lọ gbọ́ wá sí ẹjẹ́ àmọ́rú àyè ẹ̀kọ́ wo la máa lọ o ẹlòmíín ní wá sí tó rìkọ́dù sí tó gbà sórí fóònù rẹ̀ ẹjẹ́ àmọ́rú wá sí wo la máa gbọ́ o kọ́mọ jẹ́ yìí tí ó máa takùtọ̀ lọ́wọ́n ọba kọ́mọ jẹ́ yìí tí èyí ó tún máa fi gbẹ̀ṣẹ̀ ìjókòó wá sí ètò yẹn máa lọ òun náà ni èyí tí ò ní sọ̀yàn nù bó kò sí pé èyí tí kì ni o èyí tó tún máa fi ọ̀nà màyàn náà ni gbogbo àwọn òkú wò táwa ń wò lónìí ìrúkúrì tá a rí lónìí kọlọmọsà bá pa náà láwùjọ wa wọn làjọ kan ṣoṣo Ọlọ́run tọ ẹni tó bá fẹ́ kọyàn lẹ́kọ̀ọ́ àbí gbogbo alápapọ̀ alahadaru minal yaas afẹ́kẹ́kọ̀ọ́ àti ìrọ̀wá pé ní àtẹ̀kọ́ gbogbo tó bá lè wúlò fún gbèsè ayé wa àti ẹ̀kọ́ ẹ̀sìn àti ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ àti ẹ̀kọ́ ládàbí téèyàn máa kọ́ ni nì a gbọ́dọ̀ kọ́ kámọ́ wàá já kàn ẹlòmíì wò pé òun ti dàgbà bó ti kọjá pé sọ̀yẹ̀tà alámùhù àbùnáì àwọn ọmọ mi lókùn tó tún máa kọ́ lè yí kò rí bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀kejì alẹ́ amalu bẹ̀lẹ̀ ẹ̀lẹ́mìí. nta bá wá kọ́ òun ẹ̀já lò ó níta bá kọ́ ẹ̀já lò ó sì ní láàánú lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá kọ́ nǹkan ní sábà máa ń lò káfíńtà ó lò tó bá kọ́ bíríkìlà yóò lò tó kọ́ wa ń lò tí wọ́n kọ́ ṣùgbọ́n bí ti aka ama ké ni a kì í rí bí lò bẹ́ẹ̀ sì ni kéwú téèyàn bá ké tó bá lò náà ní jẹ́ pé èèyàn kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí kì í náà ká pé ká mọ̀ kọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n rò pé ní akànké yìí ń tíra ẹ̀já kìí ṣe pé nkálukú náà ọ̀ka ọ̀rọ̀ ọ̀hún gbọ́n ó dàdí ìṣòjíṣẹ́ lá Muhammad lé lórí àmọ́ ó gbẹ̀yìn jùlẹ̀ al-isbal ó fẹ́ kójú àfọ̀mọ́ dán bíi kòlòjíà kágbọ́n rẹ̀ ọmọ dán kò làlà kó má rò pé ti dàgbà ó kúkú ké ọkà àmọ́ lílo náà ni ò sí al-isbal òun náà ké nítorí sọlá muhammad sọ pé kéwọn máa tẹ ṣòkòtò mọ́lẹ̀ sallallahu alaihi wasallam kí ṣòkòtò ọmọ kọjá kókósẹ̀ òun náà ké ṣùgbọ́n kò lò náà ni alihijabu sari'i kóbìnrin ọ̀para rẹ̀ mọ́ gbogbo ìṣíkùsí kọ́mọ̀sí ilẹ̀ gbogbo ìṣíkùsí kọ́mọ̀sí ilẹ̀ gbogbo àwọn ìlàjọ ké àmọ́ kò lò ó torí náà ìmọ̀ tá a bá kọ́ alayna bil amali bihi ó dọ̀wọ́ wa káfí kíta bá kọ́ káfí ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta as-sarahatu bil haqqi walau kana murra ètò bá jẹ́ òdodo ẹ̀dá kan ẹ̀jẹ̀ àmọ́ lódodo ẹ̀jẹ̀ àfọ́ kọ́ra bàbá koro a gba ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ láì ní jẹ́pà ń bú yàn láì ní ṣépè fún yàn nǹkan báyìí lọ́lọ́run sọ nǹkan báyìí ló jíṣẹ́ lá Muhammad sọ sallallahu alaihi wasallam àwa ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní kèfèrí à á ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ ni kódà tó bá hùwà kèfèrí ẹ sọ fún mi pé ní ìwà kèfèrí ní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí òun náà mọ̀ yìí pé ní bóun bá kó ń bẹ́ẹ̀ òun ti di kèfèrí nù kí ẹ sọ pé wàhálà ń kèfèrí ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀síjí utulabil yawm ala talab al ilmi wa musa'adatihi ala dhalika ẹ dákun àwọn ọmọ wa wọn ò fojú sẹ́kọ̀ọ́ mọ́ láwọn ilé ẹ̀kọ́ ilé kéwù náà ìbílẹ̀ ìwé ẹ̀já ràn wọ́n lọ́wọ́ bàbá rò pé òun ti dàgbà ìyá rò pé òun ti dàgbà òun ti sísè òun ti bá tóun débi kan yọ wọn wá wo ìran oríṣiríṣi ọmọ náà wàá jókòó tì wọ́n yẹ kó lé wọn ni pé ẹ̀yin ò tí ì tó jókòó fún tẹ̀mí jókòó fún yìí ẹ lọ gbé wèé yín ẹ lọ gbé tíra yín ẹkọ ní ìdíkẹ́yìn owó mọ́ ẹni tó wo mọ́ gan níbo ló máa dé kátópẹ́ ni tí ò wo tí ń gbélé kan ẹlẹ́kẹ̀ẹ́ já ràn àwọn yìí lọ́wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ìjádùn mẹ́nihàlì sọ̀hí sọ́fí lẹ́tọ́ ìbẹ̀lẹ̀ ẹ̀lmẹ̀ ẹ̀dá àwọn ọmọ wa ńgbà ní wọn si Islam wọn ẹ̀kọ́ tó ti kọ́ ẹ̀kọ́ ọba ibi tó ọmọ bá ti kẹ́kọ̀ọ́ kó jẹ́ bi tí a mọ irú àwọn òní kọ́ wọn ń bẹ̀ irú kí ni wọ́n ń kọ́ wọn àlìyànsán wà ní bíi à ọmọ èèyàn ibi tí bá ń gbé environment ẹ̀ ni ó máa ṣe ntí wọ́n bá ń kọ́ nílé ẹ̀kọ́ yìí náà ni ó máa gbìn sẹ́mi ni ó máa wọ ara rẹ̀ àwọn ilé ẹ̀kọ́ kan ń bẹ lónìí pápá jùlọ ilé kéwú

bí yàrá kọjá níbi tí ó bá jẹ́ bí ọjà tí wọ́n ń ta pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí ń ta àgbo ọmọ tó bá ríru wa yìí àbí gbogbo ohun tó bá jọrú àìní dàkọ̀ bẹ̀ tó bá ríru wa yìí tí inú gbọ̀n wà díẹ̀ wàlẹ́ àwọn oníyìnyín ọgbádùn wọ́n máa polówó oríṣiríṣi ni wọ́n á ní wọ́n wípé yìí náà wọ́n á ní tọ̀ òkú òkété wà o. orí ajẹyọ ń o jàǹkà ń o afẹ dà orí tàǹbàrà tàtàǹbàrà mo ni wọn ní pẹpẹ yẹn ní jẹ bẹ́ẹ̀ bóyá hausa níbí kan ni fún wa so wọn wàá fi lọkulọ lọyàn bẹ́ẹ̀ ń lọ́dọ̀ wa kan náà bẹ táwọn ń ná ọ̀dọ̀ wọn tó ṣe pé nǹkan wọ̀nyí ni wọ́n lọ rà lọ́dọ̀ wọn kọlọmọsá ṣàánú fún wa ìdọ̀tí ẹni bá ti ní iṣẹ́ àfa lòun jókòó tì irú àwọn nǹkan báyìí náà ni ó kù tá a máa rí lára rẹ̀ irú nǹkan báyìí náà ni ó jókòó tì so wá ẹ̀dàpẹ̀já wá wo irú ilé kéwù wo lọ́mọwọ́ lọ o ibi tí wọ́n ti ní kọ́kọ́ kúkọ́ tí wọ́n ti ní gba ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ náà ni ó yẹ ká lọ níparí nasuluku manahaja sọhaba fi talabil ilmi ìlànà àwọn sàábé náà ní ká tẹ̀lé níbi pàǹkẹ́kọ̀ọ́ bó làwọn sàábé ṣe wọn gbogbo ìròyìn tó yẹ kó wà lára mùsùlùmí tó pé ẹni bẹ lára wọn wọn ni abdullahi ibn Mas'ud ọlọmọ sábà yọ́nú sí wọn lọ sọ yìí pé ni man kana muta'asiya fẹlẹ̀yàtàsí bíi asahabi rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tí ó bá kọ́ṣe èèyàn àwọn sàbẹ̀ ànábì nìjà kọ́ṣe sallallahu alayhi wa sallam fa innahum kanu abarra hadhihi al-umma kuluban torí pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n jẹ́ ẹni tọ́kàn rẹ̀ mọ́ jùlọ wa amakuha ilma wọ́n nímọ̀ púpọ̀ wà á kọ́ lu àtàkàlùfà wọn kì í ṣe ìṣesí pé kí wọ́n sáré mi wọ́n yìí ṣèṣesí wípé ní kódà bá gbára mi ọ̀ káńsà dáwọ́lé wà á kí wọ́n mọ̀ ha hadiya ìlànà àwọn sàábé òun ló fi tọ́jú lọ wà á sànù ha hàlà àwọn sàábé àwọn ìṣesí wọn dáa jù lọ àfáà abúlé ibùdó masoud tó dáa jẹ́ kanú wọn ó ní káwọmùn ìtàràhùnmùlọ́hu lùsọ́hù bá ti nàbí yìí sallallahu alaihi wasallam ó ló wu ọlọ́run ọba lọ́sẹ̀ sàárù wọn pé àwọn nìkan wà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá Muhammad wáyé kọ́ ọmọ ti díìnì yìí ọlọ́run sẹ̀sà àwọn sàábẹ̀ yìí pé àwọn nìkan wọ́n mú ẹ̀sìn ọlọ́run ọba dúró fáàrífù láhùn fọ̀dùláhùn ẹ̀dá kan gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ àmọ́ ọlá àwọn sàbẹ̀ yìí o ẹjẹ́ àmọ́ pàtàkì wọn o ẹjẹ́ àmọ́ kọ́ṣe wọn o ẹ má jẹ́ àdàbí kan tí wọn mọ̀ sọ ọ̀rọ̀ tí ò yẹ nípa wọn o ọlọ́run bá mi ti yìn wọ́n òjíṣẹ́ lá yìn sallallahu alayhi wa sallam ẹjẹ́ àmọ́ ọlá ń bẹ fún wọn fi ẹ tẹ̀lé àwọn wọn fa hadiyil àwọn tá a náà ni wọ́n wà àwọn olóòlù tó tọ́ àwọn náà ni àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam mo rò pé ẹnìkọ̀ọ̀kan wa a ti rí tiwa mú a sì rán wa sáwọn ọmọ torí pé àmánà làwọn yìí jẹ́ lọ́rùn wa a sì sọ tiwa fún wa wípé ká gbìyànjú àyè ìdàgbà àti kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ èdè lárúbáwá àti ẹ̀kọ́ Islam táwọn pè ní kéwú àìdàgbà rẹ ẹja gbìyànjú ẹjá fi sẹ́mi kódà bọ́ọ̀ bá ń lọ bó ṣe pé díẹ̀ bá yí ọ tó ń rí ká má sọ wípé ní àjọ náà tó mọ̀ lọ náà nì bó o ń lọ yẹn díẹ̀ tó rí mú lónìí díẹ̀ lọ́la yóò padà wá di púpọ̀ wọn ní kọ̀lílá ni ọlọ́run ọba tí máa kún ẹ̀dá ọlọ́àjọ kan ṣoṣo ọlọ́run lẹ́ẹ̀kan sí gbogbo nta wí ọlọ́run jẹ́ kó ṣe gbogbo wa náà ní àǹfààní ọlọ́run kó jọ kó jẹ́ kó wúlò fún wa torí àsìkò tí àwọn ìbéèrè ti rọ̀jò púpọ̀ sí bíbáyìí àáfàsìkò lẹ̀ fún ìbéèrè tí ọba wà ńlẹ̀ subhanaka allahumma wa bihamdik nashadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al mursalin rabbil alamin. Ah, aa ah, àdúgbò fọlọ ìdánilẹ́kọ̀ọ́ náà ni a ti gbọ́ ni ìbéèrè wa pọ̀ tí ó wà níbí báyìí a máa fi ìbéèrè náà rẹ́sẹ̀ sí àwọn afá wa ní ẹyọ kọ̀ọ̀kan a lọ sí ọ̀dọ̀ àwọn afá wa Dr. Abdulrasaq Abdulmajid Alaro àwọn ni wọ́n kọ́ bá wa síde ìbéèrè náà wọ́n ní àwọn wọ́n kọ ìbéèrè náà wá síbí ipe ntí ó tún gbajúmọ̀ ní àwọn ìlú kan nísìn ni pé tí bàbá tí ó bá ti rí pé ọmọ ń ilé kéwú tó jẹ́ ti àwọn àfáà súnà ni wọ́n dá a lẹ̀ wọ́n máa ń kọ́ fọmọ pé má lọ ilé kéwú nìmá tí òun báyìí ṣe ń lọ síbẹ̀ òun ti kọ́ ọlọ́mọ láti sìn ipe ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ lórí eléyìí ní ṣókí bismillah. alhamdulillah. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ọlọ́run kí ọba wa san àwọn àlùfáà wa tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ fadilatu sheikh doctor abdulghani akorede agbarigidoma ọlọ́run kọ́ mọ́sá kọ gbogbo tí wọ́n fi ṣe wá láǹfààní yìí kọ́kọ́ sínú hasanatu wọn bá a ti wá gbọ́ yìí ọlọ́nkọ́dá kun kó yé o yé wa bẹ́ẹ̀ kó sì jẹ́ kí lílo rẹ̀ kọ́rọ̀ wa lọ́rùn àmín. mo rò pé gẹ́gẹ́ bí ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n nínú àdánwò tí ọ̀dà bíi ipò tún dé bá wa láyé òun ni pé bí àwọn àlùfáà wa ti sọ̀rọ̀ yìí lórí káwọn èèyàn wa mọ̀ àwa ti rá wọn tó ti gbọ́n tí àwọn àlùfáà wa wí yìí wọ́n ti dálé kéwúlẹ̀ àbí orúmọ̀rọ̀pọ̀ náà tí wọ́n pín sí náà nù ẹni tí ó wà mọ́ àrí ibi tí ó ti wá mọ́ ẹ̀ ń bẹ̀ wọ́n là wá rí nù àwọn òbí wa táwọn wà hánà pé má lọ lè kéwù mo rò pé ìbéèrè náà nù àmọ́ ẹ dákun ibi tí èmi ò ti gbé ọ̀rọ̀ náà ni pé èmi ò lè dáhùn òbí wa yìí ní ẹ̀bi yanyan ẹ wo ọ̀rọ̀ tí àwọn tí a máa nu sọ lẹ́ẹ̀kan ọlọ́nkọ́mọ́sá san wọn lẹ́sàn dáadáa wọ́n ní báwọn ti rí yìí àwọn kan náà jọ àwọn báwọn bá wá rìn kọjá mi wọ́n ti ń ta àgbo. wọ́n máa wá fi tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn tọ̀hún wọ́n máa fi lọ àwọn. èyí tó bà nínú jẹ́ ni pé lóru bí ẹ ti mọ àwọn àlùfáà wa àwọn àfọ̀nsúnà yìí kọ́dà bíi ipa àwọn kan náà ń bẹ tí bẹ́ẹ̀ bá ń wo àwòrán wọn àní má yàtọ̀ mo rò pé yìí ní ń dẹ́rù bà àwọn òbí wa ń gbà míì kálà kálà mẹlẹ kó túká àwọn òbí wa ń bẹ̀rù boko haram gbèsè lè kéwu àwọn boko haram kọlọfẹ máa lọ yìí àmẹlẹ tí a kàn fi dá wọn lójú òun náà làwọn àlùfáà wa ti sọ lẹ́ẹ̀kan ni pé kóńkálukó wọlé kéwútọ́ ọmọ rẹ̀ ọba lọ alhamdulilayi ilé kéwú táwọn baba wa dr akorede bá dálẹ̀ àbẹ́yìí tá alfa wa alfa àjíà sheikh àjíà bá dálẹ̀ àbílẹ̀ kéwú tí malabu mímìnì bá dálẹ̀ ilé kéwú bí ò lè jẹ́ ti boko haram àmọ́ lódodo ẹ̀ẹ́ alẹ́ ẹ̀ẹ́ baba wò ó ní wa ń bẹ̀rù kì í ṣe pé kò àmọ́ yìí tí a gbà wá mọ̀ràn ni pé kọ́dà bó bá ṣe pé àpò lóòjókòó yìí o kọ́dà bó bá yẹ pé nu àwọn àfa àtẹ̀yìn rí njókòó yìí ni pé ah, ẹ̀mí mi balẹ̀ sí àwọn eléyìí insha allahu ta'ala àbúrò àwọn tó bá tún jọ wọn bẹ́ẹ̀ ilé kéwu táwọn bá dálé àbí wọn bá ti ń kọ́ yẹn kéwu ǹjẹ́ ń bẹ́ẹ̀rù ni ẹ̀yin òbí wa kò ní ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kí wọ́n ṣèwádìí tọ ńgbà tá a ti wá wílé yìí sẹ́mẹ̀pá ti sọ táwọn òbí wa nu ọ̀yẹ̀ ká wá kíra wa ń lọ òbí tí ọmọ bá fi ní ẹ̀skíwùsì lọ́dọ̀ ọlọ́run wípé kọ́dà mo ti fẹ́ kéwú kọ́dà mo ti rí ilé kéwú tí ń ti gbọ́ ntọ́lọ́run wí àti ntà nẹ́bi wí bàbá mi ni òde lọ bẹ́ẹ̀ yẹn bá lọ wí yóò lálùkìyàmá bàbá náà dáràn o torí òdodo ọ̀rọ̀ ni o torí wàláhì làbí mẹ́dàkùn ẹ̀yin òbí wa ẹ mẹ́jẹ tààrọ̀ ọmọ ó gbé yàn kéyìn ó fi ba tara rẹ̀ jẹ́ èmi ti ráwọn àgbàlagbà kan láwọn ilé kan àwọn ni wọ́n dùn ó pé lọ́fàrún gbọ́rẹ́ o wọ́n náà máa ṣe bí àwọn tọ̀ bọ́mọ yìí lọ tó bí bẹ́ẹ̀ fa irú bàbá yìí rojọ́ lọ́dọ̀ ọlọ́run torí náà ẹ dákun ẹ dákun àtúnbẹ̀yìn àti àti àdírẹ́sì ńtọ́jẹ́ fíà yín ntẹ́ ń bẹ̀rù ọlọ́run ò ní jẹ́ ká sírìn kò ní jẹ́ yín náà sírìn àmọ́ kéèyàn rọra kọ́mọ̀ pé yẹn ó rojọ́ gbogbo ńtọ́ bá fẹ́ nù yí wí lálùkìyàmà ẹnu tí kọ̀wọ́kẹ̀ wí pé ẹ gbọ́dọ̀ lọ kọ́dà mi tẹ́lómi láyàdé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́mọ́sà sànù wa lu ilẹ̀ yorùbá yìí ni ẹlòmíì ó pé. bọ́ba dálìkì àmì ẹni kọ́ lọ́hùn ó wọ́n pé òun lòun ní ọmọ lọ wàláhì ẹ má jà má bí tó wí bí ẹ ti máa wí gbogbo ẹsẹ bẹ gbogbo ẹsẹ bẹ ní kọ́ wà lọ́rùn ta ni ọ́ ẹ dákun àwọn ọ̀rọ̀ kọjá làlélẹ́ yìí o lẹ́ẹ̀kan sí ọlọ́run kò wa ìbẹ̀rù àmọ́ kéèyàn wọn ní pẹ̀lẹ́ lakọ ọ̀làbò bẹ́ẹ̀ bá wá bá a débi pé àtọ̀nà orí àtọ̀nà bu ó di bọ́mọ yìí bá wíwúrú eléyìí lálùkìyàmọ̀ òbí yọ jẹjọ́ o kọ́lọ́n kọ́mọjà sì wí kọ́mọjà sì sọ Allahu ta'ala alam. jazakumullahu khairan kọ́lọ́n kó bá a dúpẹ́ fún yín. Ah, makifóònù lọ sí ọ̀dọ̀ àwọn sheikh wa sheikh Abdul Ajiya ah, wọ́n ní àwọn fura pé obìnrin mi. ní ti ń bójú tẹ́lẹ̀ bóyá ìṣòro kan ní àbí sábàbí kan ni ó wá dẹni tí ó síjú lẹ̀ tó sì jẹ́ pé òun náà sì mọ̀ pé nǹkan yìí tó dáa ni ipe kẹ́ ẹ bá wọn pàrọ̀ wá sírú àwọn obìnrin báyìí bisimilah. bisimilah alhamdulilah ẹẹ ní kúkúrú ara wa mi sí irú obìnrin náà bẹ́ẹ̀ òun ni pé. Pe kó má fi ti ń ṣe lẹ̀ kó mọ̀ pé n tó ṣẹlẹ̀ sóhun àdáwò ńlá tọ̀dọ̀ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba sọ pé wà nàbí lóòkùn bí sharri wal khairi fitna ọ̀hún ọlọ́wọ́ ọba lọ́wọ́ máa fi n tó dùn mọ́ yín dán yín wò àti n tí ò dùn mọ́ yín ó sì tún sọ fún wa yìí pé òun dá wa sílẹ̀ ayé kó wọn fi lè mọ̀ pé ta ni ẹni tí ṣe rẹ̀ ọ̀dà jù ni ìwọ̀n tọ́lọ́wọ́ fi àdánwò kàn lóbìnrin tó wá fi torí ẹ̀ gbé hijab lẹ̀ mọ̀ yí pé èṣù ní ń pè ọ̀hún má dẹ èṣù lóhùn gbogbo ohun tó wù kó lè bá ọ mọ̀ pé ibi ẹ̀sìn rẹ náà ni ọlọ́run ti lè bá ọ tán ọlọ́run ti lè bá ọ ṣe ìṣípayẹ́ tí ẹ̀sìn bá bọ́ fún yàn kò sí nǹkan mímọ́ fún yàn obìnrin kan lọ́bọ́ ṣùgbọ́n tí láyé bá bọ́ fún yàn obìnrin tó bá fún yàn láyé ó ní àárọ̀ lè kó lè ṣe ní ìdáfà rákítàhù ẹ̀wàdùn wàlẹ́ ìsàlẹ̀ láhẹ̀ ń fa rákútàmì ìwádìí gbogbo tó bá bá fún yàn lé ayé yìí ó ní àrọ̀ tó o bá ń wó tọ́lá bá fún ọ lówó ọlọ́run lè fún ọ lọ́mọ tó o bá ń wó tọ́ ọ bá rọ́mọ ọlọ́run lè fún ọ kàn mí ọlọ́run lè sọ bí ẹ fún ọ tí o bá sin kankan tọ́lọ́run fún tọ́tọ́ wa nù tí àti ọlọ́run bá ti ṣe ọlọ́run lè fún ọ lálàáfíà ọlọ́run ọba ọba tán àdánwò rẹ yóò sì bọ̀ ṣípayá ẹ tọ́lọ́run ọba ṣípayá àdánwò tó bá ọ kò sẹ́ni tó lè bọ̀ ṣípayá ẹ o kọ́dà bí gbogbo ara yìí kò jọ pé á ah, wọ́n bọ káànù pé kí ló ṣẹlẹ̀ sọmọ yìí tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ sẹ́ni kan rí o ara wọn ò lè ṣèjú bẹ́ẹ̀ lọ o ọlọ́run ọba ọba aládánwò tó pé wọ́n sì máa ṣípayá àdánwò òun náà ni kò sìn òun náà ni tó ń lo hijabu rẹ fún tẹ́lẹ̀ náà ni ó lo hijabu rẹ fún má lọ gbére tẹ́kùtọ́ tọ́lọ́run ọba ọlọ́run gbèsè mọ́ra ní kúkúrú. jazakumullahu khaira àwọn àfàwà lámùlẹ̀kì bẹ́ẹ̀ náà lọ sọ́dọ̀ wọn wọ́n láwọn níbèrè. àwọn àfà. àwọn dókítà ẹlẹ́sìn ni wọ́n dáhùn ẹ̀ torí ìbéèrè tí sì máa gbọ́ máa pààyàn kó lè máa múra kalẹ̀ bí bá ti ń lọ sọ́dọ̀ wọn wọ́n dá wa lẹ́kọ̀ọ́ mo rò pé ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà lọ́dọ̀ àwọn àfa wọ́n bá wa mẹ́nu bà ilimu baati náà ni ìmọ̀ ìkọ̀kọ̀ kí ni ìmọ̀ ìkọ̀kọ̀ kí sì ni wúlò rẹ̀ nínú Islam. a rí i lọ́dọ̀ àwọn ọmọ òde òní gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé wọ́n máa bọ́ fọ̀ wọ́n mọ̀lẹ́ gbá bàbá mọ́mọ́ mi ta bá sọ pé ó ah, sì gbá ilẹ̀ tó dọ̀tí a ní what work abọ́ tó fi jẹun látàárọ̀ yìí ó sì gbìyànjú kí ó fọ́ àbí ta ló retí kọ́bá ìfọ́ á ní is beyond my power I can't do it ẹ dákun ọgbọ́n olùyàn dá sírú ọmọ bẹ́ẹ̀. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin wasallallahu wasallam wa barak wa ni'ama nabiyina muhammadin wa ala alihi wa ashabihi wa sallam. Ah, mo kí gbogbo àwọn àfa wa tí wọ́n ti ń sọ̀rọ̀ láti àárọ̀ ah, ẹ dákun kí n tó dáhùn ìbéèrè tí wọ́n béèrè ayọ̀kan náà sì ní dáhùn bẹ́ẹ̀. Ah, ọlọ́run kó sa sẹ́kù wa sẹ́kù Abdul Abubakar Ajiya lẹ́sàn dáadáa fún ìbéèrè tí